mtn yan èdè tó o bá fẹ́ dáhùn ìbéèrè mẹ́ta lọ́nà tó yọrantí kí o sì máa tẹ́tí sí ètò ọpẹ́yẹmí ní ìkànnì fresh fm ní gbogbo ọjọ́ ìsinmi ìyẹn sunday láti aago mẹ́jọ àṣálẹ́ láti mọ̀ bí nọ́mbà rẹ bá wà lára àwọn mẹ́wàá tí ó máa jẹ àwọn ẹ̀bùn gbáǹkọ́gbì lọ́sẹ̀ẹsẹ̀ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré ó lè pẹ̀lú àwọn olóríire tí ó máa jẹ ẹ̀bùn owó tẹlifíṣàn fridge generator smartphones smartwatch club jersey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́ ń tún já ọ sí bí o bá ṣe ń kópa tó ní àǹfààní àti jẹ̀bùn rẹ lẹ́yìn yóò máa kọ̀ sí thirty twenty lórí MTN ní gbogbo ìkànnì Fresh FM ọ̀nà àti jẹ̀bùn lọ́sẹ̀ẹ̀sẹ̀ ti ṣú sílẹ̀. thirty twenty. National Lottery Regulatory Commission fọwọ́ sí. tí pọ́ǹpì ló gbédè o. ẹ wá bá wa ra o tí pọ́ǹpì mega promo oṣù méjì péré ni ah. fifty percent discount <laughs> pọ́ǹpì concept onílé ìfọkànbalẹ̀. Mẹ́jà promo lélẹ́yìí o. fifty percent discount lórí ilẹ̀ tẹ́ ẹ bára lọ́dọ̀ wa. ó ti balẹ̀ pẹ́pẹ́ plọ̀tì ilẹ̀ kan ní Mọ́níyà. Bódèjẹ plọ̀tì ilẹ̀ kan lánàá Modern City. Six hundred square meter ní níbi méjèèjì. One point three million naira la ń ta tẹ́lẹ̀. Six hundred and fifty thousand naira péré ní báyìí o. Ilẹ̀ wa tó wà lájìlá kan. One million naira ní tẹ́lẹ̀. Báyìí o ti di five hundred thousand naira péré. Láàrin oṣù méjì ti fifty percent discount yìí fi wáyé. A ti bẹ̀rẹ̀ láti April four. Yóò wá sọ pé ju fún ọdún yìí. Ẹ máa bọ̀ lọ fi city pump. Yóò wà nọmba twelve àrẹ tẹ̀dọ̀ suite àrẹ avenue New body Bodijà Ìbàdàn. Tẹlifon zero nine one five two two two two two zero five. àrètí yín o àti o tètè má concept developer that cares. láti ẹ̀ka ìpolówó ọjà mo kí wa káàbọ̀ padà. wákàtí kan pẹ̀lú ọlọ́run fresh one zero oh five point nine fm. ní ọ̀sẹ̀ tó kọjá mo sọ̀rọ̀ pé kí àwọn ènìyàn pé ká lè dùn àwọn ọmọ tí wọ́n wà ní àwọn orphanage homes pé ká dùn wọ́n nínú àwọn ènìyàn dẹ̀ ṣe dáadáa aṣáàrí oore ọ̀fẹ́ láti lè sponsor ọmọ twenty. true secretary aso asohan àwọn la rán wọ́n dẹ̀ wá gba tíkẹ́ẹ̀tì wọn níbí wọ́n dẹ̀ kó àwọn ọmọ yẹn wá inú àwọn ọmọ yẹn dẹ̀ dùn ayọ̀ wọn dẹ̀ kún lọ́pọ̀lọpọ̀ èmi náà wá sọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì gbogbo ẹ̀yin tí Ọlọ́run wá lò láti mú ìdùnnú bá àwọn ọmọ yìí àtàwọn ènìyàn tí wọ́n ṣe ìtìlẹ́yìn nípa ti orí òkè agbanilágbàtàn náà fún children day mo gbàdúrà ayọ̀ Ọlọ́run kò ní tán nínú ayé yín o ohun tẹ́ ẹ fi kanlẹ̀kùn yẹn lórúkọ jésù mo ní olúwa dá yín lò gbogbo ẹni tẹ́ ń wojú olúwa fún ọmọ níwòye àmọ́dún ní children day twenty twenty two àtẹ̀yìn àtọmọ yín lẹ́ọ̀jọ̀ yìn ọlọ́run gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ẹ̀dẹ̀ fi béèrè nǹkan àbí ohun kejì bí inú àwọn ọmọ yẹn ṣe dùn ìbànújẹ́ mo ló dágbére fáyé yín bí inú àwọn ọmọ yẹn ṣe dùn lórúkọ jésù ayọ̀ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ mo ló wọnú ayé yín ẹ ò tún rí ìbànújẹ́ mọ́ o èyí tẹ́ ẹ wá ṣe yẹn ẹ fi fúrúgbìn ni lórúkọ jésù kristi lọ́pọ̀lọpọ̀ ire lọ́pọ̀lọpọ̀ ìyanu bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. Yeah. mo mọ̀ pé ó ti tójọ́ bíi mẹ́ta tá a ti rìnrìn àjò yìí ṣùgbọ́n mo ti ń sọ láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta pé mo fẹ́ gbé ìgbésẹ̀ yẹn. àyìn ọlọ́run agbé ọlọ́run ga tó tún yàǹda fún wa láti lè gbé ìgbésẹ̀ yẹn léèní. ẹni tó bá ti ń darapọ̀ mọ́ ètò yìí tó bá ti gbọ́ tó bá ti ń rọ́ kẹ́kẹ́kẹ́ báyìí ó ti mọ̀ pé ìtàn àwọn akọni ìgbàgbọ́ nìyẹn kì í dẹ́ ṣe pé ká kọ̀ gbọ́ ìtàn ṣùgbọ́n ká lè kẹ́kọ̀ọ́ níbẹ̀. tí mo bá ti parí ìrìn àjò yìí mo tiẹ̀ fẹ́ mú àwọn ìránṣẹ́ ọlọ́run àwọn wòlíì tí wọ́n ìwà ní ayé tó wà lórí èpè mo fẹ́ mú bí àwọn bíi mélòó kan ká tó tún tẹ̀síwájú. ìrìn àjò tí mò ń rìn lọ́wọ́ òun ni àwọn tó jẹ́ pé iṣẹ́ ìránṣẹ́ wọn fara pẹ́ra pẹ̀lú àwọn àpọ́stélì tiwa níbí. mo ti sọ̀rọ̀ lórí ìránṣẹ́ ọlọ́run Woodward Etta tí iṣẹ́ ìránṣẹ́ wọn jọ ti bàbá wa Mósè Orímọládé ohun tó dẹ̀ fi jọra náà ni wípé ẹ̀mí máa ń gbé wọn wọ́n ń lọ nínú ẹ̀mí nínú ìjọ ẹ̀ níbẹ̀ ni mo ti kọ́kọ́ dárúkọ ìránṣẹ́ ọlọ́run yìí John Alexander Dawie nítorí pé ó criticize iṣẹ́ ìránṣẹ́ arábìnrin yẹn wípé òjò ti ẹ̀ bá bíbélì mu kí èèyàn máa lọ nínú ẹ̀mí bẹ́ẹ̀ yẹn. tí arábìnrin náà dẹ̀ sọ wípé tó bá jẹ́ pé ohun tó sọ bẹ́ẹ̀ lórí o a fi òun sílẹ̀ lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ ni. ẹ má jẹ́ ń tún padà sórí ọ̀rọ̀ sista Etta ẹ jẹ́ kí n lọ síbi tí mò ń lọ ohun tí gbogbo èèyàn mọ bàbá àpọ́stélì Joseph Ayọ̀ Babalọ́lá sí òun ni fún iṣẹ́ ìwòsàn ńlá a dẹ̀ lè rí gbogbo àwọn omi tí bàbá àpọ́stélì tọ́ yà sí mímọ́ fún iṣẹ́ ìyanu lára ẹni omi ayọ̀ tó wà ní Iléṣà lára ẹni omi àrìràn ìyẹn ní ara kejì lára rẹ̀ ni omi tó wà ní ẹ̀fọn alàyè. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni bí àjàkálẹ̀ àrùn bó ṣe pọ̀ tó nígbà ayé bàbá àpọ́stélì tó ti ya omi sí mímọ́ tó sì gbàdúrà fún àwọn ènìyàn ogun náà sì ṣẹ́ á sì pòórá dànù. bẹ́ẹ̀ gẹ́lẹ́ níṣẹ́ ìránṣẹ́ John Alexander Dowie ìdí nìyẹn tí wọ́n fi ń pè ní the healing apostle apostoli tó jẹ́ pé iṣẹ́ ìránṣẹ́ ìwòsàn òun ni a fi rán ta John Alexander Dowie John Alexander Dowie jẹ́ ọmọ bíbí Scotland tán sọ pé a bí ní Edinburgh, Scotland ní May twenty five eighteen forty seven bàbá àti ìyá tó bí John Alexander Dawe, là ń pè ní Mr and Mrs John Murray Dawe. Mr and Mrs Murray Dawe, wọ́n jẹ́ kìrìsìtẹ́nì tòótọ́ tí wọ́n sì fi ọ̀nà ọlọ́run tọ́ ọmọ wọn tí wọ́n sì fi rán ọmọ náà. nínú ìwádìí orúkọ méjèèjì tí wọ́n sọ bàbá wa John Alexander Dawie ló rò wọ́n dáadáa alákọ̀ọ́kọ́ John nípa oore ọ̀fẹ́ ọlọ́run by grace of God oore ọ̀fẹ́ yẹn náà dẹ̀ farahàn nínú ìrìn àjò àti ní gbogbo iṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni Alexander helper of men olùrànlọ́wọ́ àwọn ènìyàn ṣùgbọ́n nínú iṣẹ́ ìránṣẹ́ ìwòsàn àti ìtúsílẹ̀ ni bàbá wa John Alexander Dowie ni wọ́n ti rìnrìn àjò kọjá nígbà tí mo bá lọ nínú ìtàn ìránṣẹ́ Ọlọ́run yìí ìyẹn the healing apostle màá wá sọ ohun méjì tí a kọ nínú ìtàn tó jẹ́ bí àṣìṣe tó farahàn nínú iṣẹ́ ìránṣẹ́ wọn òun ló máa mú wa rìnrìn àjò tó yàtọ̀ nígbà tí mo bá parí ẹ̀. gẹ́gẹ́ bí ìtàn ti sọ ara ohun tó ran ìgbàgbọ́ John Alexander Dowie lọ́wọ́ ó ní pé ó jẹ́ ọmọ tó jẹ́ pé ìwé ẹ̀ ò smooth kò ráàyè láti kàwé dáadáa nítorí àìsàn tó dojúkọ àìsàn náà ò fún láàyè láti lè lọ sílé ìwé gẹ́gẹ́ bó ṣe fẹ́ ṣùgbọ́n ó gbé ìgbàgbọ́ rẹ̀ dìde wípé tí àìsàn òun bá fi lè lọ a jẹ́ pé kò sí aláìsàn tí òun lè porúkọ Jésù tí orúkọ Jésù ò ní ṣiṣẹ́ fún. bóyá jẹ́ pé John Alexander Dawie kò lórí ọ̀fẹ́ láti lè lọ sílé ìwé dáadáa bó ṣe wù ṣùgbọ́n nípa ẹ̀kọ́ Bíbélì kì í fi ṣeré ó sì ń kọ́ nípa bíbélì gẹ́gẹ́ bí ìlànà tí Mr and Mrs Muredawi èyí tí wọ́n fi ẹsẹ̀ rẹ̀ lé. gẹ́gẹ́ bí ìtàn ti sọ nígbà tí John Alexander Dawi tó fi máa pé ọmọ ọdún mẹ́fà wọ́n ní wọ́n ti ka bíbélì láti ìbẹ̀rẹ̀ dé parí. nígbà tí wọ́n pé ọmọ ọdún méje ni wọ́n pàdé onísọjí onírẹ̀lẹ̀ kan tó máa ń wàásù kiri lójú òpópónà káàkiri Henry Wright lórúkọ onísọjí níbẹ̀ ni wọ́n ti fi ayé wọn fún Kristi tí wọ́n sì jẹ́rìí Kristi lólúwa tólùgbàlà ìyẹn ní ọmọ ọdún méje so John Alexander Darwin ó jẹ́rìí Kristi lólúwa tólùgbàlà rẹ̀ ní ọmọ ọdún méje ẹ rí i pé ìrìn àjò náà yá téèyàn bá lè dá Kristi mọ̀ lọ́mọ ọdún méje gẹ́gẹ́ bí ìtàn ti sọ ní ọmọ ọdún mẹ́tàlá John Alexander Darwin wọ́n rìnrìn àjò pẹ̀lú àwọn òbí wọn láti Scotland lọ sí Australia nígbà tí wọ́n dé Australia ni wọ́n ti wá bẹ̀rẹ̀ láti máa ran ẹ̀gbọ́n wọn tó ń ṣiṣẹ́ bàtà lọ́wọ́ àwọn náà wá ń ba ṣiṣẹ́ láti bẹ̀ lọ ti bẹ̀rẹ̀ sí ní rí owó láti bẹ̀ lọ wá ti bẹ̀rẹ̀ sí ní máa lọ ṣe àwọn iṣẹ́ lóríṣiríṣi ìtàn sọ pé kò sí iṣẹ́ tí wọ́n ṣe tó jẹ́ pé kì í já sí ìbùkún ẹ̀yin náà mọ ẹni tí òróró rẹ̀ bá ti wà lórí ẹ̀ òróró àṣeyọrí láti ọ̀dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú bẹ́ẹ̀ láyé ẹ̀ náà ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí bàbá àpòstélì wa náà báwọn náà ti ṣe ṣiṣẹ́ dé pic tó jẹ́ pé a máa ṣòro láti fiṣẹ́ sílẹ̀ báwọn náà ṣe ń ṣe katakata yẹn tí wọ́n ti ń rówó gidi níbẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ nípa John Alexander Dawie nígbà tí ìpè yẹn tó ń wá lemọ́lemọ́ tí Ọlọ́run fẹ́ pè wọ́n wọ́n ní wọ́n ti worth two million dollars a year nígbà yẹn lọ́hùn tó jẹ́ pé owó tí ó ń wọlé fún wọn two million dollars a year nígbà yẹn wá ní ìpè wá dé pé fiṣẹ́ ìsílẹ̀ wá ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ̀rí pó máa lágbára gan bẹ́ẹ̀ ló ṣe bàbá àpòstélì náà tí ìbá ṣe pé ọlọ́run fi ọwọ́ líle mú bàbá àpòstélì kò í zì í. nítorí pé ó wúwo lọ́kàn wọn wípé bí àwọn ènìyàn ṣe ń sin ọlọ́run ọlọ́run jù bẹ́ẹ̀ lọ ojú tí àwọn èèyàn fi ń wo ọlọ́run ọlọ́run jù bẹ́ẹ̀ lọ eléyìí jẹ́ ẹrù wíwo ní àyà ìránṣẹ́ yìí ìdí nìyẹn nígbà tí wọ́n pé ọmọ ọdún mọ́kànlélógún twenty one years nígbà yẹn wọ́n wá pinnu láti dá ọlọ́run lóhùn láti lè rìnrìn àjò yẹn gẹ́gẹ́ bí ọlọ́run ti fẹ́. fresh one zero five point nine fm wákàtí kan pẹ̀lú ọlọ́run mo kàn tún yà sí ìtàn àwọn akọni ìgbàgbọ́ ẹ jẹ́ ká tún bomi ọgbọ́n mu nínú ìtàn àwọn bàbá nínú ìgbàgbọ́ mo sọ̀rọ̀ nípa John Alexander Darwin the healing apostle ìwé mímọ́ ti sọ pé ẹni tó bá ti ń wá ọgbọ́n ó ń wá ìmọ̀ pé ẹni tó bá kórìíra ìbáwí ẹranko ni. láti lè mú gbogbo ìran àti gbogbo ẹ̀ṣẹ̀ wọ́n mọ pàtàkì tí ẹ̀kọ́ jẹ́ you cannot give what you don't have ohun tó ò ní ò lè fún yàn gbogbo owó tí ìránṣẹ́ yìí ní ohun tó ọkọ́ kó lé lórí ni láti lọ kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ aládàáni tí wọ́n ti kọ́kọ́ lọ kẹ́kọ̀ọ́ báwo lèèyàn ṣe lè darí ìjọ kí ló ń tó yẹ kéèyàn mọ̀ nípa ìjọ fún odindi oṣù mẹ́ẹ̀ẹ́dógún fifteen months. nígbà yẹn lọ́tún wá kúrò ní Australia lọ́tún wá lọ sí Edinburgh University láti tún lọ kẹ́kọ̀ọ́ sí pé ìrìn àjò táwọn fẹ́ rìn yìí olúwa pè mí olúwa pè mí olúwa pè mí olúwa pè ẹ́ olúwa pè ẹ́ sórí pé wọn náà nílò ẹ̀kọ́. ìpèsíṣẹ́ ìránṣẹ́ wà ara àwọn irinṣẹ́ téèyàn nílò lẹ̀kọ́ so èmi náà tún sọ fún wọn náà o nílò ẹ̀kọ́ o. tó o bá dẹ̀ tún wá wò táwọn ará chọ́ọ̀chì yín ò ní bínú tó o bá tún wá fẹ́ kẹ́kọ̀ọ́ má lọ kẹ́kọ̀ọ́ ní bible school church ọ̀dọ̀ yín torí wọ́n á kọ́ ẹ ní doctrine church ọ̀dọ̀ yín tó bá jẹ́ kérúbù tó lọ kẹ́kọ̀ọ́ ń kérúbù wọ́n á kọ́ ẹ ní doctrine kérúbù tó bá jẹ́ sẹ̀lẹ̀ tó lọ kọ́ wọ́n á kọ́ ẹ ní doctrine sẹ̀lẹ̀ tó jẹ́ CAC wọ́n á kọ́ ẹ ní doctrine CAC lọ kẹ́kọ̀ọ́ níbi tó jẹ́ pé bíbélì pọ́nbélé so wàá lè operate ní gbogbo ibikíbi tó bá dé kò ní jẹ́ pé iṣẹ́ ìrànṣẹ́ rẹ yóò dúró sínú ìjọ yín nìkan ìmọ̀ràn látọ̀dọ̀ pásítọ̀ ṣe oyèwùsì ni o má ti bínú o àbáládẹ̀ ń kó dànù àìkálábà dànù. ẹ̀yin àwòrán ṣẹ̀yìn bó ṣe lọ kẹ́kọ̀ọ́ ó lọ sọ́tún ó lọ sósì pé ìrìn àjò tó ń fẹ́ rìn nítòótọ́ òun ti ka bíbélì láti páálí dé páálí lọ́mọdún mẹ́fà nítòótọ́ lòun ní ìbápàdé pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run bíi Henry Wright nítòótọ́ ni òun dàgbà nínú ìgbàgbọ́ ṣùgbọ́n òun tún ní láti lọ kẹ́kọ̀ọ́ ó dẹ̀ ran iṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́ púpọ̀ púpọ̀. ní gbogbo ìkóríta yìí ìtàn sọ wípé owó ti fẹ́rẹ́ lọ́wọ́ arákùnrin yìí ìyẹn John Alexander Dawie àṣé kí wúrà tó dán àṣó máa ń laná kọjá ohun tí wọn náà ń là kọjá yẹn àwọn bàbá nínú ìgbàgbọ́ náà ti là kọjá lọ́jọ́ ọ̀kẹ́rẹ́ febi sùn ló pọ̀ ìwọ náà là kọjá yóò di testimony. jẹ́ ń tún sọ ẹyọ kan tó tún lágbára nínú ìtàn arákùnrin yìí nígbà tí gbogbo ẹ̀ dàrú pátápátá ìtàn sọ pé ó wá lọ ń gbé ọ̀dọ̀ àwọn àna rẹ̀ lọ́dọ̀ àwọn fámìlì ìyàwó ẹ̀ nígbà tí ò sówó láti gbalé kí wúrà tó dán ó lànà kọjá báwo ló ṣe rí ògbọ́n tíwì orin wa yẹn sọ ni ẹ̀ kíyè sáwọn ọ̀rọ̀ inú ìwé orin yẹn ni ó ní bí ẹ̀gún bá wà lọ́nà rẹ̀ rántí orí tá a fẹ̀gún dé ṣe bọ́nà ló wà ẹsẹ̀ ni wọ́n fẹ́ fi gba ó ní bí ẹ̀gún bá wà lọ́nà rẹ̀ rántí orí tá a fẹ̀gún dé bí ìbànújẹ́ bá bu ọkàn rẹ ó ti rí bẹ́ẹ̀ fólùgbàlà ìwọ ṣáà dúró a máa rọ̀ fún ìrìn àjò ètò ẹ̀ kì í jẹ́ bread and butter ó ló máa ń jẹ́ káwọn èèyàn sá padà lọ́pọ̀lọpọ̀ ti dìdàkudà ṣùgbọ́n tó bá lè dúró ayọ̀ ló máa ń parí ẹ̀gbọ́n bí ẹkún bá pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ bẹ́ẹ̀ ló jẹ́ pé àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run náà ṣe ń sọ àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run mo kí wa pé ẹ kú faradà ẹ má jẹ́ ká faradà. winners don't quit and quitters don't win ẹni tó bá ti lè sá lọ ó ti sá lọ nìyẹn ó ti kú òun ìrìn àjò yẹn nìyẹn ṣùgbọ́n tó bá ti lè forí tì ayọ̀ ló máa ń parí ẹ̀. ìránṣẹ́ ọlọ́run John Alexander Darwin wọ́n wá gbé ìgbésẹ̀ láti lọ ṣiṣẹ́ nínú àwọn ìjọ lára àwọn ìjọ tí wọ́n ti ṣiṣẹ́ ó wà ní Australia Alma wọ́n wá lọ jẹ́ pásítọ̀ nínú ìjọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìtàn ti sọ wọ́n ní ẹ̀kọ́ wọn àti ohun gbogbo tí wọ́n ń sọ ó yàtọ̀ sí ohun tí àwọn èèyàn fẹ́ gbọ́ ṣùgbọ́n pẹ̀lú ìgboyà ló fi ń wàásù ìyìn rere Ọlọ́run tó jẹ́ pé ó wá ń dá èdè àìyedè àtàríyànjiyàn sílẹ̀ láàrin ìjọ àti láàrin àwọn ènìyàn. lẹ́yìn ìgbà tó kúrò níbẹ̀ yẹn gẹ́gẹ́ bí tàn ti sọ ìjọ ní ńlá kan ló tún wá lọ darí rẹ̀ níbẹ̀ ni ìbújáde ògo yẹn ti wá wá bíi ti bàbá àpọ́stélì tiwa ìyẹn ní Newton Sydney níbẹ̀ ló ti lọ darí ìjọ yẹn gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn náà ìjọ ní ńlá wá níjọ yìí. nítorí àjàkálẹ̀ àrùn tó wá ṣẹ́yọ nínú ìlú náà ìtàn sọ pé òun fúnra lára ẹ̀ gan ó ti sìnkú ọmọ ìjọ bíi fọ́ọ̀tì nítorí àìsàn àti ikú òjijì tí gbogbo ẹ̀ ò yé mọ́ pé rú kí leléyìí pẹ́yìn náà ṣe à pé tó fi sìnkú ọmọ ìjọ bíi fọ́ọ̀tì àìsàn yẹn lágbára tó dẹ̀ pa àwọn èèyàn ìtàn wa sọ pé lọ́jọ́ kan ó wà nínú yàrá rẹ̀ níbi tó ti ń gbàdúrà bẹ́ẹ̀ ni wọ́n tún ránṣẹ́ pé ọmọbìnrin kan Mary ó ń pọ̀ kàkà kú nígbà tó débẹ̀ ó bá dókítọ̀ àti ìyá ọmọ yẹn tí gbogbo wọn rìn kiri inú ilé nígbà tí dókítà dẹ̀ ti mọ̀ pé wọ́n lọ pe pásítọ̀ wọn wá tí dókítà dẹ̀ ti mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí Mary dókítà wa kọjú sí pásítọ̀ pé ṣé bí ọ̀nà Ọlọ́run ṣe ríre ṣé bọ́lọ́run ṣe máa ń san fún àwọn èèyàn tí wọ́n ń sìn rè. bẹ́ẹ̀ ni John Alexander Dawie ló wá dá dókítà lóhùn wípé eléyìí kì í ṣe ti Ọlọ́run láti ọ̀dọ̀ èṣù ló ti wá pé kí wọ́n jẹ́ káwọn gbàdúrà ìtàn sọ pé ó dẹ̀ gbàdúrà fún ọmọ yẹn ọmọ yẹn dẹ̀ jí dìde padà ó dẹ̀ fa ààyè ọmọ ilé ìyá ẹ̀ lọ́wọ́ eléyìí ló wá bẹ̀rẹ̀ ìbújáde ògo nínú iṣẹ́ ìránṣẹ́ John Alexander Darwin ó wá jẹ́ kí wọ́n mọ̀ wípé kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe ìtàn sọ pé láti ìjọ yẹn kò sí ẹnikẹ́ni tó kú nínú ìjọ rẹ̀ àbí lágbègbè rẹ̀ tó ti ránṣẹ́ sí i á gbàdúrà lórúkọ Jésù á dẹ̀ dá ogbó àjàkálẹ̀ àrùn náà dúró ṣẹ́yìn náà gbàgbé ti bàbá àpọ́stẹ́lì lọ́jọ́ yẹn lọ́hùn níbi ìpàdé yẹn lọ́hùn ṣé ẹ ti gbàgbé pé ìtàn sọ pé ìta ni bàbá àpọ́stẹ́lì jókòó sí tí wọ́n fi ń gbé òkú ọmọ yẹn kọjá tí bàbá àpọ́stẹ́lì dẹ̀ lọ gbàdúrà tí ọmọ yẹn jí ìtàn sọ pé ẹsẹ̀ làwọn èèyàn fi pa koríko ibẹ̀ ibẹ̀ ni ìsọjí 1930 ló ti ṣẹ́yọ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe ṣẹlẹ̀ nínú ìrìn àjò bàbá John Alexander Dawie bẹ́ẹ̀ làwọn èèyàn ń rọ́ wá láti wárí John Alexander Darwin abala kan wà nínú ìtàn yẹn tó pa mí lẹ́rìn wọ́n ní àwọn èèyàn lè jókòó bíi four hundred bíi five hundred láti wá rí ìránṣẹ́ Ọlọ́run kó jẹ́ pé ẹyọ ẹnìkan ṣoṣo ni John Alexander Darwin máa rí wọ́n ní nítorí pé kò ní mínísítà healing fún ẹ láì ṣe kó kọ́kọ́ fàyè ẹ fún Jésù wọ́n ní kì í kanjú pé lẹ́yọ kọ̀ọ̀kan á jẹ́ kó mọ̀ pé Jésù ló fẹ́ ṣèwòsàn ohun tó sọnù nínú ìjọ nísìnyí nìyẹn. mo mọ̀ pé yìí náà sọ pé ṣe bí kánsẹ́lì ni àwa jẹ́rù kánsẹ́lì tẹ́ ń ṣe ni wọ́n ń ṣe wọ́n lá wàásù á fi Jésù hàn wọ́n kó tó di pa wá gbàdúrà ìtúsílẹ̀. bá di lọ́sẹ̀ tó ń bọ̀ màá tún tẹ̀síwájú níbẹ̀ John Alexander Dawie á gbàdúrà fún yàn bíi bàbá wa apọ́stélì Joseph àwọn babaọlá àwọn kì í wòrà wọnú kánsẹ́lì o torí ṣọ́ọ̀ṣì kan ládùúgbò bí wọ́n ní téèyàn bá ti lápọ̀ ní kéèyàn mú àtẹlẹwọ́ ẹ̀ wá nínú àtẹlẹwọ́ ẹ̀ láti ka gbogbo ogun tó ní àwa ní kó wá ra ẹ̀jẹ̀ Jésù wọ́n lẹ́jẹ̀ Jésù six thousand ra ìbẹ́rẹ́ àlọ́lọ́ àkíní kẹlọ́pọ̀ gbogbo ẹ̀ mọ́ ah kì í ṣe irú yẹn àwọn ò ṣe yẹn ìyẹn ò sí lára àwọn bàbá wa wọn á ní wọn á túra òróró òwòsàn rárá lórúkọ Jésù ni a ti fún wa ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ pé ní orúkọ Jésù ni kí gbogbo eku kí ó máa wólẹ̀ wọ́n lè mú nọ́mbà náà lọ́ fi mọ̀ pé torí ẹnìkan sọ pé mú nọ́mbà wọ́n lè mú nọ́mbà lọ́ fi mọ̀ pé wọ́n tó five hundred ṣùgbọ́n wọn ìfowó mú nọ́mbà ẹ̀ ń bá fẹ́ rí dáàdi one thousand two thousand mi mọ tí pásítọ̀ Israel rẹ́rìn sí wọ́n lọ sọ pé emergency gan tún wà ẹni tó bá fẹ́ rí dáàdì lẹ́màjẹ́nsì ten thousand ìyẹn ní VIP ṣé ohun tí Kristi ń bọ̀ wá bá rè ó ti sọ pé ńgbà tí òun bá dé ṣé òun ò bá gbàgbọ́ láyé mọ́ omi ìwòsàn òróró ìwòsàn àwọn bàbá nínú ìgbàgbọ́ wọn ṣe bẹ́ẹ̀ ẹ wọ ẹjẹ́ á máa lọ ilé jàre nọ́mbà pásítọ̀ Ṣeun Yewusi rèé àwọn èèyàn ń dáhùn lórí Facebook o Lydia Mosúnmọ́lá Adénúgà wọ́n ní bẹ́ẹ̀ làwọn náà máa ń sọ fún àwọn tó bá súnmọ́ àwọn pé kọ́ má lọ sí Bible school ìjọ wọn kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ nípa Bíbélì gangan kọ́ má kọ́ doctrine. Adéjokun Adéṣọlá Abẹ́yẹtì Tèmítáyọ̀ lẹ́ǹkan sí mo kí gbogbo ẹ̀yin ènìyàn tí a pè tẹ̀sílẹ̀ dáhùn lọ́sẹ̀ tó kọjá. Ja láti support àwọn ọmọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì àánú Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o ẹnjìníà Fẹ́mi Alábí bàbá mi pf wa ti wà níkàlẹ̀ ẹ jẹ́ ká fa gbogbo ẹ̀ lé bàbá lọ́wọ́ ṣùgbọ́n ẹ má wàá jẹ́ àgbàgbé o Jésù adé lọ́jọ́ kan o iṣẹ́ àpòstélì orí kẹrin ẹsẹ̀ kejìlá ó ní kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn nítorí kò sí orúkọ mìíràn ta ìfúnni lábẹ́ ọ̀run yàtọ̀ sórúkọ Jésù Olúfúnkẹ́ Òjó ó yá kéèkì bẹ́ẹ̀ de wa ẹ jẹ́ àlọ́ rè jẹ́ báyìí God bless you all. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wa. wà. fàṣìfàmà miracle center níbẹ̀ ni orí èṣù ti ń fọ́ fàṣìfàmà miracle center níbẹ̀ ni àṣírí èṣù ti ń tú. wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa dé sí etí látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́tẹ̀ ńbàdàn ẹ̀ máa bá wa ká lọ. bàbá wa àti ọlọ́run wa our father and our God. a dúpẹ́ ọwọ́ rẹ fún àkókò tí a wà nínú rẹ̀ yìí. we thank you lord because of the time we are in now. bíbélì wípé. the bible says. ìgbà mi ń bẹ ní ọwọ́ rẹ olúwa mo fẹ́ kó wà níbẹ̀. my time is in thy hand lord i want you to be there. ibi tí ọlọ́run bá sì wà. and wherever there is God. àlàáfíà wà níbẹ̀. there is peace there. yẹ kí àlàáfíà ọlọ́run. let the peace of God. kí ó farahàn nínú ibikíbi tí wọ́n ti gbọ́rọ̀ yìí olúwa. manifest in everywhere that this voice is being heard. ní orúkọ jésù ni mo gbàdúrà. in jesus christ's name i pray. àmín amen. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. mo ní ògo ni fún ọlọ́run lókè ọ̀run. I declare again glory be to God in the highest. nínú ayé tí a wà nínú rẹ̀ yìí. in this present world dispensation. tí ń ṣe òpin ayé. which is the end of the world. ayé tá a wà nínú rẹ̀ yìí ni bíbélì sọ fún wa pé ó jẹ́ òpin ayé. the present world we are in now is what the Bible explained to us at the end of the time. àwọn ọlọ́gbọ́n nìkan ṣoṣo ló sì ń kí kíyèsí. and only the wise will take note of this. àwọn aṣiwèrè ènìyàn wọn ò ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ náà. the foolish in the world do not believe in this world. ẹlẹ́tẹ̀ pọ̀ káàkiri nínú ayé lónìí. we have a lot of deceivers in the world today. wọ́n sì wá gbogbo ọ̀nà. and they are using all means necessary. láti tan àwọn tí ìgbàgbọ́ wọn ò fẹsẹ̀ múlẹ̀ jẹ. to deceive those who are not sound in their faith. ó ti pẹ́ tí àwọn wọ̀nyí ti wà. and these people have existed for a long time. ó tilẹ̀ wá ń pọ̀ sí i ni. and they are even increasing on daily basis. kò sí ohun tí a lè ṣe sí. and there's nothing we can do about it. bí ó ṣe máa pọ̀ sí nìyẹn. that is how they will continue to multiply. nítorí a kò bà ìwé mímọ́ jẹ́. because the bible is not being misquoted. àwọn ẹlẹ́tàn yóò máa pọ̀ sí. the deceivers will increase. wọ́n ó máa tan àwọn ènìyàn àwọn èèyàn yóò sì máa tan wọ́n jẹ. and they will be deceiving people and people will be deceiving them. èṣù ń ṣiṣẹ́ gidigidi láti mú kí ìjọba rẹ̀ ó sí i ni. the devil is working vigorously purposely to increase his kingdom. ìdí nìyí tí irú oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí fi ń wáyé ní irú àkókò bíi irú èyí. and that is why these kind of things are happening in time like this. àwọn ènìyàn ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun. people are eating sins as if they are eating food. wọ́n sì mu àìṣedéédé bí ẹni mu omi. and they are drinking unrighteousness as if they are drinking water. tó bẹ́ẹ̀ tí àwọn ẹlẹ́kọ̀ọ́ èké wọ̀nyí fẹ́ẹ́ lè máa mú kí àwọn ènìyàn ṣẹ̀ Jésù. To the extent that these false teachers can make people to deny Jesus. nípa ọ̀rọ̀ dídùn ẹnu wọn. By mouth oratories kí wọ́n lè mú kí àwọn tó ń tẹ̀lé wọn lẹ́yìn lè máa pọ̀ sí i. so that they can have a lot of disciples believing and following them. ṣùgbọ́n ẹ ohun tí ìwé mímọ́ sọ. but hear what the bible says. nípa ìkẹyìn ayé tá a wà nínú rẹ̀ yìí. concerning the end of the time that we are in now. ẹ ohun tí ó wí o. hear what it says. matthew orí keje ìkẹẹ̀ẹ́dógún ó sọ báyìí pé ẹ máa kíyèsí àwọn èké tí ó ń tọ̀ wá ní àwọ̀ àgùntàn ṣùgbọ́n apanijẹ ìkookò ni wọ́n nínú. Gospel of Matthew chapter seven verse fifteen. Beware of false prophets which come to you in sheep's clothing but inwardly they are ravening wolves. ohun tí bíbélì wa fi yé wa níbí ni pé. what the bible is explaining to us here. ẹ máa kíyèsí wọn. tó o bá nípa ọ̀rọ̀ ẹnu wọn by the words of their mouth. nípa ìṣesí wọn. by their actions. kò sí bí wọ́n ti ṣe lè gbé ẹ̀tàn káwájú rẹ̀ tó o ní mọ̀ pé ẹlẹ́tàn ni wọ́n nígbà tó bá fi ara rẹ̀ jì fún Jésù Kristi. there is no way they can adopt to deceive you if you are totally in line with Jesus you cannot be deceived. ní ẹsẹ̀ kẹrìndínlógún. and in verse sixteen. èso wọn ni ẹ̀yin ó fi mọ̀ wọ́n ènìyàn á máa ká èso àjàrà lórí ẹ̀gún ọ̀gàn tàbí èso ọ̀pọ̀tọ́ lára ẹ̀wọ̀n. Ye shall know them by their fruits. Do men gather grapes of thorns or figs of thistles? Bíbélì wa sọ fún wa pé ní verse eighteen igi rere kò lè so èso búburú bẹ́ẹ̀ ni igi búburú kò sì lè so èso rere. And the Bible tells us in verse eighteen, a good tree cannot bring forth evil fruit, neither can a corrupt tree bring forth good fruit. Jẹ́ kí n sọ òtítọ́ fún ọ let me tell you this truth. ó mọ̀ wọ́n nípa èso wọn tí wọ́n bá ti wá sí ọ̀dọ̀ rẹ̀. you will know them by their fruits. when they come to you. ẹnu wọn lè máa dùn. indeed they can flatter. ẹ ohun tí ó wí. Hear what it says. Ní Matthew twenty-four eleven. Hear what it says in Matthew chapter twenty-four verse eleven. Wòlíì èké púpọ̀ ni ó sì dìde, wọn ó sì tan ọ̀pọ̀lọpọ̀ jẹ. And many false prophets shall rise and shall deceive many. Verse thirteen wípé ṣùgbọ́n ẹni tí ó bá forí tì títí dé òpin òun náà ni a ó gbàlà. and verse thirteen says but he that shall endure unto the end the same shall be saved. ẹ tún á gbọ́ ohun tí twenty three wí twenty four. and listen to what verses twenty three and twenty four says. ní ìgbà náà bí ẹnìkan bá wí fún yín pé wo kristi ń bẹ níhìn tàbí lọ́hùn ẹ mọ̀ ṣe gbà then if any man shall say unto you lo here is christ or there believe it not. kí ló sọ pé kẹ́ ẹ má ṣe ṣe. what does it say you should not do. ó ní ẹ mọ̀ ṣe gbà he said you should not believe them. ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti ń bọ́ sí inú tàkúté wọn nìyẹn torí pé onígbàgbọ́ nínú ọ̀rọ̀ dídùn ẹnu wọn tí kì í ṣe pé òtítọ́ ọ̀rọ̀ ni wọ́n ń sọ. this is where many commit error. verse twenty-four kí ló tún wí. what does verse twenty-four say. nítorí àwọn èké Kristi àti èké wòlíì yìí dìde wọn ó sì fi àmì àti ohun ìyanu ńlá hàn tó bẹ́ẹ̀ bí ó lè ṣeé ṣe wọn ó tan àwọn àyànfẹ́ pàápàá. verse twenty-four of chapter twenty-four in the gospel of Matthew says for there shall arise false Christ and false prophets and shall show great signs and wonders in so much that if it were possible they shall deceive the very elect àwọn wòlíì èké wọ̀nyí. these false prophets. tàbí àwọn olùkọ́ èké. or these false teachers. tàbí àwọn apostoli èké wọ̀nyí. or these false apostles. kò sí nǹkan tí wọn ò lè fi ara wọn pè there is no title they cannot arrogate to themselves. ẹlòmíì gan pàápàá lè sọra rẹ̀ dọ́lọ́run. some of them will even call themselves God. ohun tí bíbélì wí nìyẹn o. and that's what the bible tells us. àwọn wọ̀nyí orúkọ wo ni bíbélì pè wọ́n. what is the name the bible calls this bíbélì category of people. bíbélì pè wọ́n bí òkú ènìyàn. the bible calls them the dead. ẹ dẹ̀ gbọ́ nǹkan tí ó sọ nípa àwọn òkú ènìyàn. and hear what the bible says about the dead. torí pé ibi tí òkú ènìyàn bá wà ọ̀rọ̀ òkú ni wọ́n máa sọ jáde lẹ́nu. because where a a dead man he is it is deadly things that they will utter out. ó dẹ̀ di dandan àwọn èèyàn bíi tiwọn bí òkú ni wọ́n máa péjọpọ̀ sí abẹ́ àkóso wọn. and surely deadly people like them will be the one that we gather to listen to them. nítorí ibikíbi tí òkú bá gbé wà for wherever there are deaths. verse twenty-eight. verse twenty-eight. matthew twenty-four ni mo tún kà yìí. we are still in matthew chapter twenty-four. verse twenty-eight nítorí ibikíbi tí òkú bá gbé wà ibẹ̀ ni àwọn igúnnugún kójọ pọ̀ sí. for wheresoever the carcass is there will the eagles be gathered together. arákùnrin àti arábìnrin. brothers and sisters. mo rọ̀ ọ́ ní ìṣẹ́jú yìí o. i want to implore you at this minute. ẹ̀tàn ni èṣù ń lò lákòókò yìí the devil is making use of deceit at this time. láti fi gbá àwọn ènìyàn kúrò ní ojú ọ̀nà òtítọ́ sí ojú ọ̀nà àìṣòdodo. to clear away people from the way of the truth into the way of damnation. nípa ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́. by false teachers. láti máa tàn wọ́n jẹ. to deceive them. ẹ wo ohun tí ìwé éfésù orí karùn-ún ẹsẹ̀ kẹfà wí let's check Ephesians chapter five verse six. ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni fi ọ̀rọ̀ asán tàn yín jẹ nítorí nípasẹ̀ nǹkan wọ̀nyí ìbínú Ọlọ́run bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn. Ephesians chapter five verse six let no man deceive you with vain words for because of these things cometh the wrath of God upon the children of the disobedience. ẹ gbọ́ ohun tí bíbélì tún wí. hear what the Bible says again. ní Éfésù orí kẹrin. in Ephesians chapter four. ẹsẹ̀ ìkẹrìnlá verse fourteen. kí àwa kí ó má ṣe jẹ́ ìwé mọ́ tí à ń fi gbogbo afẹ́fẹ́ ẹ̀kọ́ tì sí wa tí a sì fi ń gbá kiri nípa ìtànjẹ ènìyàn nípa àrékérekè fún ọgbọ́nkọ́gbọ́n àti Ephesians chapter four verse fourteen that we henceforth be no more children tossed to and fro and carried about with every wind of doctrine by the sleight of men and cunning craftiness whereby they lie in wait to deceive. sátani sọ fún éfà wípé. satan told eve. wọn kì yóò kú ikúkíkú kan. you will surely not die. bọ́n bá jẹ èso tọ́lọ́run ní kí wọ́n má jẹ. if you eat the fruit God instructed you not to eat. èṣù ń sọ fún ádámù àti éfà wípé nínú ìtànjẹ rẹ̀ wípé irọ́ ni ọlọ́run pa. the devil was telling Adam and Eve in his deception that God is a liar. wípé yíyè ni wọn ó yè tí wọn bá ṣáà ti lè jẹ èso. that they will surely live if they eat the fruit God instructed them not to eat. ìgbà tí wọ́n jẹ ẹ́. and when they ate it. ṣé wọ́n yè. did they live. tàbí wọ́n kú lẹ́yìn tí wọ́n jẹ èso. or they died after they ate the fruit. dá mi lóhùn answer me. ṣé wọ́n dàbí ọlọ́run. were they like God. Genesis three one to nineteen ló ti gbé máa rí eléyìí ká. Genesis chapter three from verse one to nineteen you can read this story. ohun tí mo wá fi yé ọ nísinsìnyí ni pé. what I'm explaining to you now is this. àwọn ẹlẹ́tọ̀ọ́ pọ̀ nínú ayé lónìí there are deceivers in the world. ẹ má ṣe gba ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ wọn. do not receive their erroneous teachings. kò sẹ́ni tí ò ní ṣòro náà. there is no one without a problem. àwọn èèyàn máa gbanú ìṣòro láti máa fi kóyàn láyà jẹ. people are using the problem people are having as a means of deceiving them. sẹ́ni tí ó ní ogun tó bá gbé tọ olórí ogun tó lè ṣẹ́gun tí ogun ò ní ṣẹ́ fún. there is no one that has a battle to fight and he brings it to the warlord who is able to overcome the battle that he will not help him out. má ṣe jẹ́ kí ẹnikẹ́ni ó tọ̀ jẹ. don't allow anyone to deceive you. ọlọ́run fẹ́ kí o di ọkùnrin nínú ìgbàgbọ́. God wants you to become matured in faith. Nípa kíka ọ̀rọ̀ Ọlọ́run. By reading the word of God. Nípa gbígbẹ́kẹ̀lé orúkọ Jésù. By trusting in the name of Jesus alone. Nípa fífi orúkọ Jésù láti fi kógun èṣù lójú. By using the name of Jesus to withstand any battle that is waged against you. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́rọ̀ mi yìí. All you my hearers today. Ọlọ́run fẹ́ kó di ọkùnrin nínú ìgbàgbọ́. God wants you to become matured in your faith. tí ẹnikẹ́ni kò ní lè fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ tì síwájú sí sẹ́yìn. so that no one will use wind and breeze or false teachings to sweep you aside. ìwé òwe orí kìíní. proverbs chapter one. ẹsẹ̀ kẹwàá wípé. verse ten says. ọmọ bí ẹlẹ́ṣẹ̀ bá ń tàn ìwọ má ṣe gbà. it says son if a sinner deceives you do not consent mọ sàsọhùn mọ sàsì. do not run helter skelter. tó o bá fẹ́ ríru kúri tó o bá dẹ̀ fẹ́ gbọ́gbọ́kúgbọ́ dúró pẹ̀lú jésù kristu ọmọ ọlọ́run alààyè. if you don't want your eyes to see strange things and your ears to hear strange things then wait on God the living God alone. ó dẹ̀ dá mi lójú pé. and I'm so sure. ẹni tó bá dúró ti ọlọ́run. he that waits with God. ojú ò lè tì. can never be disappointed. irú ẹni bẹ́ẹ̀ ò lè ṣìnà. such a person cannot be misled. bíbélì sọ pé èmi ò fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà. the bible says I will put your feet on the path yóò kọ́ ní ọ̀nà tí wọ́n rìn. and I will teach you the way to go. èmi yóò sì máa fojú mi tọ́. and I will guide you with my eyes. ẹ jẹ́ ká gbàdúrà. let us pray. ní orúkọ Jésù. in the name of Jesus. mo sì gbàdúrà pé àwọn tí Ọlọ́run gan I pray that those that are genuinely of God. tí wọ́n sì mọ Ọlọ́run. and they know God genuinely. wọn kì yóò bọ́ sínú pańpẹ́ wọn. will not fall victim of their traps. o ní bọ́ sínú pańpẹ́ àwọn ẹlẹ́tàn ènìyàn. you will not fall victim of the traps of these deceivers. Ọlọ́run yóò sì gbà ọ́ pátápátá. and the Lord will deliver you. ní orúkọ Jésù Kristi ni mo gbàdúrà. in Jesus Christ's name I pray. àmín. amen. jẹ́ mo gbàdúrà fún ilé iṣẹ́ Fresh FM. I pray for this station Fresh FM. níbikíbi tí iléeṣẹ́ yìí bá wà. in all the branches. gbogbo tàkúté òkùnkùn gbogbo tí wọ́n dẹ fún iléeṣẹ́ yìí Olúwa máa ré wọn dànù lórúkọ Jésù. all the traps of the devil and darkness that have been set for this station let them be averted in the name of Jesus. jẹ́ kí òdodo jẹ́ kó lékè nínú iléeṣẹ́ yìí ní orúkọ Jésù. let the righteousness of God prevail over this station in the name of Jesus. go ní fún Ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. pè mí sí nọ́mbà yìí. call him on this. zero eight zero three three two three four two eight eight ẹni tó ń bá ọ sọ̀rọ̀ yìí náà ni wòlíì àti ayé rere pf ọwa ìbùkún olúwa kó wá sí orí rẹ ní orúkọ jésù ni mo gbàdúrà. the preacher of this message into your hearing is prophet and evangelist pf ọwa the blessing of god abide with you forever in jesus name amen. àjò abamikalẹ̀ ire ayọ̀ tí mo rí gbà lọ́dọ̀ jésù dájúdájú abamikalẹ̀ lórúkọ jésù. ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ń lẹ̀ gbọ́ fresh fm àwọn kan one oh five point nine fm àwọn kan mo ló ka sọ́sẹ̀ máa yin. làwọn gbọ́. fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn wa